رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه فالسلام عليكم ورحمة الله وبركاته adáàpẹ́ fún ọlọ́run ọba ọba tó ṣe wá ní mùsùlùmí táà sí ń bẹ lórí agbọ́nrin ìsìláàmù náà ọlọ́run dákùn máa yọ wá kó nù ìsìláàmù náà o àtúwá dúpẹ́ fọlọ́run ó jẹ́ kí èmi àti ẹ káwà ní pé pé à ń gbààwẹ̀ fọlọ́run kì í ti pàfẹ́ kàákàn sí bí para wa lásán ọlọ́run bọba lè kẹrẹ́ dákùn gbààwẹ̀ náà lọ́wọ́ wa á dáa lù wá láyà o a ti mọ̀ ṣe náà là ń ṣe yìí ọlọ́run dákun gbà níjọsìn lọ́wọ́ wa gbogbo ọ̀nà tí a bá fi gbà á tá a fi wá máa wá sí ọ ọlọ́run dákun gbé wa jìnà sí o ọlọ́run aláhùnlá wọlá kọ́ ọ̀tá ìlàbìlà ń tá máa bára sọ̀rọ̀ lẹ́nu pẹ̀lú àna ọlọ́run òun náà ni alimọ̀ká sí ibùlẹ̀ mọ̀hárọ̀mà àwọn ọ̀wájẹ̀ mu èyí tó jẹ́ wọ̀ àwọn ọ̀wájẹ̀ mu èyí tó jẹ́ wọ̀ ẹ̀yìn ẹ̀yàn mi gẹ́gẹ́ bá ti mọ̀ pé ọlọ́run bọ́ bá ọlá ó ṣe ọ̀nà ìwájẹ̀ mu fún wa èyí tó yẹ pé ọ̀pọ̀ tó lóore tó ṣe pé a lè kà á tán tó pé ọlọ́run bọ́ọ̀bà lékè ọlá ó jẹ́ ó yé wa pé ìwájẹ ẹ̀mú lórílẹ̀ ayé ihun tí ó tún ẹ̀sìn wa ṣe ni ihun tí ó tún ilé ayé wa ṣe ni ihun tí ó tún ọmọlúàbí wa ṣe ni téèyàn bá ṣe wájẹ ẹ̀mú tó kàn jókòó tí ń sùn ọmọlúàbí rẹ̀ ó bàjẹ́ ẹ̀sìn rẹ̀ ó bàjẹ́ yóò máa wíwèkúwì lẹ́nu yóò máa sọ̀sọ́kúsọ lẹ́nu ọlọ́run máa ṣèwálẹ̀ ní tí ó máa wíwèkúwì nítorí ohun tá a jẹ ọlọ́run máa ṣèwálẹ̀ ní tí ó máa sọ̀sọ́kúsọ ọlọ́run bàbá àlékẹ́ lásọ fún wa inú sọ́ọ̀tù Mulk ọlọ́run bá ní pé wà lẹ́dí jáàlẹ̀ lákùnmọ̀lẹ̀ àbùdọ̀dà lúlá fámṣù fi mànà kíbi ha wa kulu min rizqi wa ilayhi nushur ọlọ́run bá lóhun òun ṣe fún yín òun ṣẹlẹ̀ fún yín òun tẹ fún yín ẹrìn lórí ilẹ̀ lọ bó bá ṣe wù yín ẹ gbogbo wa orílẹ̀ náà là ń gbé kò sí kankan tí ń gbókè o London ò sí lókè orílẹ̀ náà lọ́wà ọlọ́run bá ní pé wọ́n kò lò min náà ilẹ̀ ń ilé yìí nù ṣó ọlọ́run bá lẹ́ padà sí ànábì muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ oyé wa nípa pé ìjẹ́ ẹ̀mú pàtàkì ìjẹ́ ẹ̀mú pàtàkì púpọ̀ ìwádìí ẹ̀mú bí tá a ti máa rí dúkìá nǹkan kan pé oúnjẹ ọlọ́run bá dá hajj yẹn ojú oyé wa pé inna Allaha tabaraka wa ta'ala qad harrama alaykum dima'akum wa amwalakum wa aradakum illa bihaqqiha ka hirmatu yawmikum hadha fi baladikum hadha fi sha'rikum hadha ala hal balagtu sàlẹ́sà ànábì sọ ìgbé dádájọ́ ọlọ́run eléyìí ni wọ́n máa bá ohun tá a kẹ̀jú fẹ́ sọ mu nípa ìwájẹ ti haram ọmọlúwàbí yẹn bá o kẹ́ bá àwọn nǹkan yìí kẹ́ tàjẹ̀ sílẹ̀ kẹ́ jẹ dúkìá ń jẹkújẹ kẹ́ bá ọmọlúwàbí ara ń jẹ́ ọ̀dà gẹ́gẹ́ bí bó ṣe pé bó ṣe tó ni ìyẹn àràfá àti bí oṣù ṣe ni oṣù hajj hijja àti bí ààyè tí wà ń náà ṣe ààyè ìlú Maka, ó ń sọ ọlọ́run bá ní pé ṣe mọ̀ jẹ́sẹ́ pé ọsọ mọ̀ jẹ́sẹ́ pé ọ̀sọ̀ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta àwa jẹ́ òsàn ọlọ́run ìwádìí ọ pàtàkì gan o torí pé ọlọ́run adébí amúṣà ń sọ fún anáàdí pé ọlọ́run ọba ọlá ọ sọ ọ pa àwọn olùgbàgbọ́ òdodo gẹ́gẹ́ bó ti pa àwọn mùsùlùmí ọlọ́run ọba ọlá sọ pé yá yá inni bima ta'maluna alim torí pé mi mo jẹ́ nìkan tí gbóhun tẹ́ǹsì níṣẹ́ mo mọ̀ ó ọkọ̀ ọlọ́run bá sọ pé yá ya alladina amanu mo pé yóò gbàgbọ́ òdodo kúrò min tayyibatin ẹ máa jẹ nínú nǹkan tó mọ́ mọ́ razaqnakum nínú ta sàrísìkì fún yín àwọn nǹkan tó mọ́ pọ̀ washkuru lillah kẹsì dúpẹ́ fọlọ́wọ́n ọba in kuntum iyyahu ta'budun tọ́ ẹ pé lóòótọ́ òun lẹ̀ bá ń jọ́sìn fún ọ̀tá jẹ́ òsùn ọlọ́run

فإن هذا تعاون بشأنها وتخوض فيها منذر بخطر كبير kéèyàn sì máa lákà kéèyàn má lákà kún rẹ̀ yóò jẹ́ kéèyàn kó síbi ewu tó pọ̀ nínú àwọn ìwájẹ ẹmu èyí tó jẹ́ ti haram tó le ta gbọ́dọ̀ kọ́kọ́ jìnà sí akelo rìbá ìmájowó èlé ah wọ́n yọ máa yá mi jìnà sí o má sí náà tí wọ́n máa yá o gbọ́mílé láńtà o bàbá wọn máa yá yẹn o ó léwu ó burú ìfakọ́sàn rẹ̀ ní agbára bẹ́yẹn bẹ́ẹ̀ mú jẹgẹn láyé áfẹ́ni ah, tó mú jẹgẹn bẹ sá ọbẹ̀ mú jẹjọ́wé àkàmọ̀ tó wà lágbára táyé là ń sọ tíjọ́wé àkàmọ̀ tó lé kínkà torí pé ọlọ́run bọ́ba lè kẹ́lẹ́ ó ṣèlérí ìyà kò ṣèlérí ogun fún ẹsẹ̀ kẹ́kẹ́ tó tó ẹsẹ̀ kéèyàn máa jẹ rìbá ìmá wá jẹ mú lọ́nà rìbá èèwọ̀ ni o ọlọ́run bá nípa ìlàdínà yakulu na rìbá àwọn tí wọ́n máa ń jẹ owó èlé máa lọ yáwó báńkì ìmá lọ bá wọn bá ń kídòwò pọ̀ wọ́tọ̀ jẹ́ mùsùlùmí ó léwo ó léwo ọlọ́run bá ní pé láyẹ̀kú mún àwọn tí ń ṣe bẹ́ẹ̀ wọn ṣàdédé ṣe ìlà kàmọ́ yẹ̀kú mún lẹ́dí yẹtàkọ̀bátò ṣẹ̀tọ́n àpèjúwe ọ̀dà gẹ́gẹ́ bí àpèjúwe ẹni tí ṣẹ̀tọ́n ti fọwọ́ bà ní o nílẹ̀ wọ́n máa sọ pé dáríká bí ẹ́nà ń kọlu iná mọ́líbẹ̀ ihun mr riba ihun tí wọ́n máa sọ náà lọ́lọ́wọ́n bá sọ yìí pé káràkátà àti rìbá jíjẹ kẹ́kẹ́ náà ni mo gbówó kalẹ̀ mo fún hundred thousand mo ní tí ọba san fún padà kọ́sẹ̀ one thousand five thousand ó ti àti pé five thousand wá di kékeré ní bí kí n rajà náà ni kí n sì géènì ń bẹ kò sí yàtọ̀ ń bẹ ọlọ́run bá bẹnu àtẹ́lù wọn ọlọ́run bá ní pé wàhálà lọ́wọ́ lè báyìí wàhárọ̀mọ̀ rìbá inú sọ́ọ̀tù bá fara òun ọlọ́run ọba òun mà ṣe káràkátà òun mà ṣe lẹ́tọ̀ ẹ lè jèrè bí káràkátà ṣùgbọ́n òun ṣe rìbá òun ṣe léwọ́ o fàmọ́jà ọmọ òun ìdọ̀ tún mi lọ́bẹ̀ ẹni yóò ti wá sí ibá wá látọ̀dọ̀ ọlọ́run ọba rẹ̀ tó gbọ́ fantaha tó sì dá lé tí ọ̀jẹ́ mọ́ fọ́lá owó máa sálàfà yóò ti jẹ́ ọlọ́run ọba lóhun bùn wàá múrùhù ìlọ̀lọ̀ alámọ̀rí rẹ̀ dọ̀dọ̀ ọlọ́run òun mọ̀ bóun ọmọ ni àdá ẹni ọba sẹ́rí bẹ̀ tó gbọ́n tá à ń sọ yìí tọ́wọ́ á tún sẹ́rí bẹ̀ tuntun lọ jẹ́ fáwọlá ìka sàbò náà ọlọ́run ní ṣeré ike ṣe mí o ọlọ́run bá níjọ ìjọ àwọn ẹni iná ní ṣe o ó mú fi ha khalidun wọn sì ṣe gbére ń bẹ̀ ní wọ́n tọ́ máa ní pé àdíìsì ni wọ́n máa ń kà bí i ká àyà Kùránì là ń kà yìí o tọ́ máa ní àdíìsì wọ́n ń kà kò sí yàtọ̀ ọdún méjèèjì tá bá ti lálàáfíà àyà Kùránì là ń kà yìí fàwùláyíká sábùn náà ó mú fi àkọ̀ nìtò wọ́n ó ṣe gbére nínú náà yẹn wọ́n wọnú náà wọ́n sì ṣe gbére ń bẹ̀ yamhaku Allahu rìbá torí pé ọlọ́run bọ́ bá lékè ọlá ọkọ̀ rìbá ọkọ̀ wọ́n yóò rí bí sọ́dà fọ́t ṣùgbọ́n kéèyàn jẹ́ nìkan tó yẹ pé yọ́ máa ná yọ́ máa ọlọ́run bá nífẹ̀ẹ́ rẹ̀ Wallahu la yuhibbu kulla kafarin asin ọlọ́run bọ́ bá lékè ọlá kò nífẹ̀ẹ́ sí gbogbo ẹni yòówù tó jẹ́ pé ibà ń fọ́ borí ọlọ́run ẹlẹ́ṣẹ̀ ọlọ́run bò nífẹ̀ẹ́ wọn o rìbá jìnà sí wọ́n mọ̀ ìyá mi ó léwu ó léwu púpọ̀ torí pé hmm, ẹni tí bá ń jẹ rìbá ọlọ́run bọ́ba lè kárí pé yáyá ládínà amọ́nù ìtẹ́kùlọ́ wọ̀dọ́rùn máa bá kí a mìíràn rìbá ẹni tẹ́jọ́ ìgbàgbọ́ òdodo ẹ páyọ̀ ọlọ́run ọba o ẹ sì ẹ máa retí ogun lọ́dọ̀ ọlọ́run ọ̀rọ̀ só rẹ̀ àtòjíṣẹ́ rẹ̀ kò sójíṣẹ́ ọlọ́run bá láyé mọ́ ọlọ́run bọ́ba lékẹ́ ọlánìkẹ́ ẹ máa retí ogun lọ́dọ̀ òun wáyé tó tó ṣùgbọ́n tẹ bá ronú tẹ́lẹ̀ ní jẹ́ mọ́ owó èlé owó gbígbọ́mílé láńtà tẹ́lẹ̀ ní jẹ́ mọ́ tẹ jáwọ́ tó gbé tọ̀ bá jáwọ́ wọ́n ní ó rí pé wu ni ewu ń bẹ́ẹ̀ òkùnkùn oníkùn ni wọ́n má mọ́nù wà láì ewu ń bẹ́ẹ̀ ọlọ́run bá ní pé fálà kó mọ̀ ó sọ àmùwà lẹ́kọ̀ọ́ èyí tó jẹ́ owó yín gẹ́gẹ́ bẹ́ ẹ̀yin lẹ́ni lẹ́kẹ̀ẹ́ ni mú ẹ má ṣàbòsí wọ́lá tó lọ́mú ẹ sì má jẹ́ wọ́n ṣàbòsí yìí ọlọ́run bá ṣẹlẹ̀ fún wa rẹ́kùn rẹ́rẹ́ inú sóràtù bákọ́rà láti 270 síìsì rẹ̀ títò dé 279 ọlọ́run já gbọ́n o ọlọ́run já tẹ̀lé o ọlọ́run já lè mú lo ẹlẹ́ẹ̀kejì nínú ọ̀nà táwọn yẹn ń gbà wá ìjẹ́ ẹmu tó ìjẹ́ pé ọ̀nà èèwọ̀ ni òun náà ni àṣẹ́dùkà olè jíjà Allahu akbar kéèyàn máa jalè business lòun náà ìwájẹ ẹ̀mú lòun náà ṣùgbọ́n sọ́sẹ̀ tọ́bí wà lára ọ̀rọ̀ ọmọ gbogbo èèyàn lọ́mọ̀ bá ọ̀rọ̀ ọmọ yìí máa jalè ẹni tí èsè mùsùlùmí ẹni ọjẹ́ mùsùlùmí èèwọ̀ ni o ìwájẹ ẹ̀mú yẹn èèwọ̀ ni o èèyàn gbọ́dọ̀ fi ṣe máa fi wájẹ ẹ̀mú ó léwu púpọ̀ kódà ìdájọ́ rẹ̀ lágbára náà ẹ̀sìn ti wà yìí Islam Ọlọ́run bá sọ pé wọ́n sáré kú wọ́n sáré kọ̀tú fákòtọ̀ wọn àìdíyàkùnmọ̀ sẹ́rí olè lọ́kùnrin olè lóbìnrin ìyẹ́ òtórí ọjà lè nú wọn ẹgbẹ́ ọwọ́ ẹ̀rùn ọwọ́ wọn jẹ̀zá àǹbìmọ̀ kàṣàbà òun ni ó máa jẹ́ ẹ̀sìn wọn ṣe torí lè jà tó tóhun tó pé yẹn lè jà tí lè fi èèyàn ẹgbẹ́ ọwọ́ ọ̀tún ó tún jà ẹlẹ́ẹ̀kejì ó tún tóhun tó pé yẹn lè fi èèyàn tún mú ẹgbẹ́ ọwọ́ òsì ó tún jà ẹlẹ́ẹ̀kẹta ẹgbẹ́ ọrùn ẹsẹ̀ ọ̀tún ó tún jà lẹ́ẹ̀kẹrin ẹgbẹ́ ọrùn ẹsẹ̀ òsì tọ́bẹ̀ jà lẹ́lẹ́ẹ̀karùn ikú ni o èyí ò ní burú burú burú ń bọ̀ bẹ́ẹ̀ fi jẹ́ alákọ̀ọ́kọ́ gan kò ní lè jẹ́ lẹ́ẹ̀kejì mọ́ ọlọ́run bá ní pé jẹ̀zá àmbèmọ̀ kásábà eléyìí ni wọ́n máa ṣe dèédé ẹ̀sìn wọn nìka lámìnà lọ ìdójútì látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run àzízù náà kìm alágbára ni fòlè ilẹ̀ wọ́n mọ̀ ọ̀yá mi mùsùlùmí má jalè mọ́ ẹni tó kò sí tíra kan tó ń tẹ̀lé ṣùgbọ́n ọ̀tọ́ jẹ́ mùsùlùmí tó ní tíra tó ń tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run bá la ń sọ fún ọ o folè ilẹ̀ má jalè mọ́ o yálà lọ́kùnrin lọ́jẹ́ nàbí lóbìnrin wo obìnrin tó máa ń jówó ọkọ rẹ gbé à ó lè wo má jí owó ọkọ rẹ mú mọ́ ọ̀dà ó lè lòun náà hmm. táwọn ọmọ bá sì tún wá ń rí ọ ó ti ń kọ́ wọn níṣẹ́ dẹ́dẹ̀ díẹ̀ ni ó tọmọ bá padà wá ya 419 pátápátá ò ní mọ̀ pé wọ́n lo trénẹ̀ láti inú ilé wa folè ilẹ̀ ọmọ ìyá mi kódà olóòkọ méjì kọ̀dá ní jẹ́ orípa níbi àmọ́hún sára ala fún láàánà lọ́wọ́ sáré kọ̀ ibi dẹ̀dẹ̀ ọlọ́run bọ́ bá ẹni ọjàlè olùjàlè yẹ́sìrì kò wọ́n tún ọwọ́ rẹ̀ wọ́n gé ọwọ́ rẹ̀ yẹ́sìrì ó tún lọ já ní òkun ọ̀tún kò tàn rìn wọ́n tún ọwọ́ ah àti mùsùlùmí ló gbádùn sí ẹ̀jáde àwọn tá a ọlọ́run nínú àwọn ìwájẹ ẹ̀mú tó jẹ́ haramu lòun náà ṣùgbọ́n haramu ní ká jìnà sí nínú rẹ̀ ní owó àbẹ̀tẹ́lẹ̀ èèwọ̀ ni kéèyàn máa gbà èèwọ̀ torí pé ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ṣe é léèwọ̀ fún wa ipe ká máa oúnjẹ ọlọ́run bá ń pè láàánà lọ́hù sallallahu alaihi wasallam rọ́ṣí wàlìmọ̀tẹ́ṣì ibi dandan ọlọ́run bá kọ́ máa bá ẹni tí ń fún yẹn ní owó àbẹ̀tẹ́lẹ̀ àtẹni tí ń bá yẹn gbà ibi dandan ọlọ́run bá kọ́ máa bá wọn nínú àwọn kẹta gbọ́dọ̀ sì ọ̀pọ̀ rẹpẹtẹ àwọn tí ìsọlọ́pàá ní ń gbà o ló jẹ́ káwọn olùmọ́sọ̀lá fún wa nípa pé tí yẹn bá fẹ́ rẹ̀ yẹn ń sẹ́ kí sọ wá lè yá lọ wá ní pé tó ẹ mi gba kíní mo bùn yín ah, ṣé kéèyàn gbà àwọn olùmọ́ ní pé kéèyàn má gbangba náà kéèyàn sọ ọ́ dijọ́ mi kéèyàn sọ ọ́ dijọ́ mi èyí tó dáa jù ní pé kọ́ńtà òun ti jí sí èèyàn tán ọwọ́ àbùn ní nǹkan èyí ni da púpọ̀ èyí ni da. ṣùgbọ́n kí sẹ́ ó lè bá àyà lọ́wọ́ àfi fún ṣé ogun lẹ́bùn ni àbò fún lábẹ́ ẹ̀ òfun ní owó bọ̀mọ́nú bọ̀mọ́nú ló fún pé kó lè bá a ṣe ilé ìṣẹ̀lẹ̀ ọdọ́ àwọn sọ́lá fún wa àfọwọ́ àwùzáì ẹnìkan lọ́nà lọ bá náà àwọn olówó tí èsè mùsùlùmí pé ìrẹ àwùzáì ọlọ́run bá mi ṣe àfáà ní ọ ẹni tó máa jẹ́ gómìnà ibi tí a wà afọ akọ́ awa yi, a yìí owó tó gbélé mi lémi pé màá fi jẹ sí jíṣíà ó pọ̀ ju owó tí màá ṣe pé nítorí pé ìjẹ́ mùsùlùmí ìń fàtẹ́gùn ọlọ́run ọba símú lọ́fẹ̀ẹ́ ìń mumi ọlọ́run ọba símú síkùn lọ́fẹ̀ẹ́ ìń jẹun ọlọ́run ọba lọ́fẹ̀ẹ́ òun ọlọ́run ọba rìn sí mi lórí lọ́fẹ̀ẹ́ owó rẹ̀ tí màá ṣe fẹ́yìn mùsùlùmí ṣùgbọ́n wòye pọ̀ ó pọ̀ dákun bá ń bẹ gómìnà yìí kó bá mi dín ikùn màmá ọ̀sán lóhun ó jíṣẹ́ ọwọ́ agbégalọ́ọ̀lù òyìnwá pé tó galọ́ọ̀lù òyìn yìí nìyí mo bọ́n ẹ̀rẹ́ ọmọ àwùzáyìn àwùzáyìn lè ṣùwọ́n ṣé gálọ́nù oyin ló fún mi ni kí n má bọ̀ jíṣẹ́ rẹ̀ àbí kí n bọ̀ jíṣẹ́ rẹ̀ kan sọ gálọ́nù oyin díjọ́ ni ah, tí wọ́n bá gbélé náà fún ọ náà ìwọ ló mú ah, arákùnrin yìí wo oh, oh. gbé ọ̀ àbẹ̀tẹ́lẹ̀ mi tọ́ bá bùn mí ní igẹ̀ oyin sọ ọ́ dijọ́ mi má jẹ́ pé gbàtọ́ rìn mí ń sẹ́ àrílẹ̀ ìlọ́dọ̀ àwọn sálàfò wa láti fi jìnà sí àbẹ̀tẹ́lẹ̀ ọlọ́run bọ́ba lékè ọlákójú ọrọ̀run fún wa àwùjọ wa yìí burú púpọ̀ ó burú púpọ̀ láti jẹ́ pé ìwájẹ ẹ̀mú tí ó sá máa dàrú pọ̀ láàrin kan tó bá yẹ́ balance ọlọ́run ṣàánú wa kọ́ba torílẹ̀-èdè wa yìí ṣe ni o orílẹ̀-èdè wa yìí bàjẹ́ púpọ̀ látòkè ló ti wọ́ wá ọwọ́ awọ́dé sálẹ̀ amọ́kọ̀ọ́ràn wọ́ olókèlè ń wẹ̀wọ́ sálẹ̀ àwọn aṣáájú wa gan tó látọ́ta àtàjẹ́rú ẹ̀yìn ọ̀dá kan gbogbo wa ọlọ́run gúnlẹ̀ láyọ̀ ẹ̀mú tí ọ̀dá ni kéèyàn máa gbé wá o kásọ̀ra kásọ̀ra alimọ̀kásùbùlù nínú rẹ̀ máa yẹ kúnnù bí sábàbílẹ̀ gíṣì èyí tó bá yẹ pé bóyá èèyàn fi jẹ́ nìkan tó yẹ pé yọ àléébù kéèyàn máa gbé àléébù tí ń nínú ọjà tí yẹn fẹ́ tà gbé pamọ́

kí òkè rẹ̀ ọgbẹ ìsàlẹ̀ omi bẹ́ẹ̀ kí wọ́n tọ́ bọ̀ kómi ọ jáde nínú ọwọ́ èèyàn áá máa há àdà yàtọ̀ ibẹ̀ tọ́ à èwo lélẹ́ yìí wo lóúnjẹ ìwọ́ tó ń ta jẹ yìí ọ̀la àsọ̀bá ti sàmà ó ní pa ya Rasulullah ojú ló rọ̀ pa fọ̀kọ́ àníṣe pé afàlájà alitawu fọ́kọ̀tọ̀ à èyí olómi yóò ṣe fi sókè kí wọ́n rí àtà yàrá yàrá hùnà táwọn èèyàn fi rí ó sọ náà bá ní pé ọ̀lẹ́ ìsàmìnà ẹni ọba rẹwà jẹ́ ìsara wa ò nínú ẹgbà wa mi mọ́ ń gáṣá ọ̀lẹ́ eni ẹni ọba rẹ̀yìn jẹ́ kì mi ànẹ́bí o afáà mùsùlùmí ló gbá dísìn náà jáde ìmọ̀ jẹ́ níbi káràkátà nínú ọjà tí ọ̀dà lòun náà wà ká sí bákan náà nínú ọjà tí ọ̀dà òun náà ni kéèyàn máa ta ọjà tí ò sí lọ́dún èèyàn ọkà àwùjọ wa lónìí àwọn yọba ní gbóhùn fẹ́ gbé mọ́tò fáwọn òṣìṣẹ́ jọba bá lọ kọ́mpìnì yọ lọ ra mọ́tò wa èyí ló ní jọba ra mọ́tò jọba ra ní eight thousand yọba sọ fáwọn tọ́jú àwọn òṣìṣẹ́ rẹ̀ pé one point one alẹ́ ti sẹ́ o ah, ah, ìjọba alábòsí ni olórí eléyìí o kì í ṣèjọba nìkan eléyìí ṣẹlẹ̀ sí gbogbo wa ni o àfihàn bá sáà lò ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin olówó ṣe pé èèyàn wà níwádọ́ yín ẹlòmíì ẹ wò pé ń ṣẹ̀ṣẹ̀ gbálẹ̀ gbòòrò kí ṣé kárọ̀ kadà fún ọ ah, ṣé bá kadà fún mi tí mo fi gùn ewu àníyàn dáadáa bó ṣe dáa tó ebẹ́nu kẹ ní ọrí kẹ lọ bá ọ̀kadà kẹ gbé fún yín kọ́ máa sanwó ẹ̀ díẹ̀ díẹ̀ yọba di pé ẹ bá ọ̀kadà dé ọ̀kadà tẹ́ ẹ̀ tà ọ̀kadà tẹ́ ẹ pẹ́ rà ní two lẹ́bàá ní pé yóò fi sẹ́n two fifty yóò fi sẹ́n three fifty kí ló dé ebele afẹ́ ṣe é láàánú ni ìwádìí ẹ̀mú tí ọ̀dá ni o ìtẹ́ ìpé wọ́n pè ní béhùn tẹ̀kṣìl so tí wọ́n ń pè ní béhùn tẹ̀kṣìl béhùn yìí òun là ń pè ní installment installment yìí àwọn àfáà gbà alaye kan wọn ọ̀gbá láwọn àyè tọ́pọ̀ ọ̀nà méjì náà fi gbà gbọ́ méjì lọ́gbọ́dọ̀ wà tó tó di pé òfin Islam mú ẹni tí ó bá nínú májẹ̀mú àkọ́kọ́ tí ipa fi gba wọlé installment òun náà ni pé ọjà tó ń tà fúnra ni ọjà yẹn lọ ń tà tí irú ọjà yẹn ọgbọ́dọ̀ ní méjèèjì lọ́dọ̀ yẹn ni pé ọ ń tà nírà kíákíá ó sì ń tà ní máa sanwó díẹ̀ díẹ̀ kì pé ó dùn dùn pé èmi ara o olódíẹ̀ díẹ̀ ni assignment làwọn ń tà ti o ni òfin ẹ̀sìn Islam èèwọ̀ ni o ọgbọ́dọ̀ ọjà bẹ́ẹ̀ méjèèjì lọ́ọ́ máa tà ọjà two hundred thousand ń tà tọ́ bàárà kíákíá ṣùgbọ́n máa díẹ̀ díẹ̀ two fifty ní ta o nínú òfin Islam àwọn àfa àgbà wọlé pé kò sí ohun tó burú togo ti bó jẹ mọ́ lọwọ ó jẹ kó máa ṣe bísíǹsì ojú tàbá jẹ mọ́ lọ́wọ́ méjèèjì ni ó ní lásìkò kan náà májèmọ ẹlẹ́ẹ̀kejì ẹni yẹn ń tajà yẹn ẹni tí ẹni tó gbé nǹkan yẹn ọjà yẹn náà ní one twenty ọwá ni pé wọ́n fi sin 160. sixty àrọ́ọ̀mù ni o gbogbo owó lóòótọ́ ọkọ ààrẹ sírí eléyìí àrọ́ọ̀mù ni o tọ́wá fẹ́ rìn mùsùlùmí lọ́wọ́ kámọ̀ pọ̀ rìn mùsùlùmí lọ́wọ́ o tóbi ètè jẹ́ pọ̀ fẹ́ rìn mùsùlùmí lọ́wọ́ iye tọ́ ta tọ́ bá rà á gẹ́lẹ́ ìyẹn ni kò sẹ́ fún ọ padà torí wọ́n kọ́ lọ ń tajà yan kẹfẹ́ rìn lọ́wọ́ lọ́wọ́ bá rà á tọ́wá fún wọn lọ ń tà kò sí ohun tó burú kó gbé ọ̀fẹ́ rẹ̀ lọ́wọ́ iye tó ọba ara náà ni ó fún receipt o lè ní ọlọ́mù kẹ̀kẹ́ wá tí ọba ti sanwó ó yóò ìwé ilẹ̀ rẹ̀ tí ó sì máa sẹ́ lọ́wọ́ lódodo iye tó ọ̀rá náà ni o ti lé wá náírà ọjà kọjá ni o tí ọba òfin Islam mú ká jìnà sí jẹ́ mùsùlùmí bákan igbo mùsùlùmí ọba wọn tàá siga, mùsùlùmí ọgbọdọ bá wọn tàá o ẹ̀ròyìn mùsùlùmí ọgbọdọ bá wọn tàá o jíǹpẹ̀ lọ́nà mi bá wọn ilu, sakara, omele bẹ̀m̀bẹ̀ aago fèrè àtàwọn fíìmù blue film bá wọn o àti bẹ́ẹ̀ wò ó ṣe rí ibú wájú ọlọ́run wọ́n wá ọmọ ìyá gbogbo àwọn ọmọ kàkálẹ̀ lọ yìí kì í sọjà tí yẹn máa ń tà ọmọ àwọn akín tuntun sọ fún ọ dáadáa kó lè gbọ́ yé àbí kó lè bá jinlẹ̀ sí ọtí títà èèwọ̀ ló jẹ́ fún mùsùlùmí igbó èèwọ̀ ló jẹ́ fún mùsùlùmí láti máa tà láti máa rà á sìgá èèwọ̀ ló jẹ́ fún mùsùlùmí láti máa rà láti máa tà á ẹ̀ròyìn èèwọ̀ ló fún mùsùlùmí láti máa rà láti máa tà á cocaine èèwọ̀ ló fún mùsùlùmí láti máa rà láti máa tà á ìlú àtàwọn ọmọ ìyá rẹ̀ fèrè aago bẹ̀m̀bẹ́ jìtá gbogbo wọn pátá èèwọ̀ lọ́jẹ́ o kódà tí ì má wọn fíìmù kí fíìmù èèwọ̀ lọ́jẹ́ láti máa tà á tí ì má wọn kíṣẹ́ẹ̀tì kí kíṣẹ́ẹ̀tì tí èbó tí yẹn bí gbọ́ èèyàn máa jìnà sí kẹ ọlọ́run ni èèyàn máa jìnà sáànú ọlọ́run ni èèwọ̀ lọ́jẹ́ láti máa tà ó jìnà sí rí ọmọ ìyá mi àwọn ọjà kọjá ni àwọn èèyàn ń tà láwùjọ wa wọ́n pọ̀ ń bẹ́ bàjẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́n ọba òwò tó ń lọ́la àfíà lọ́wọ́ ọnú lọ́wọ́ ọ̀ta tó fi ọlọ́kàn balẹ̀ tó ṣe fi lọ́mọ lọ́wọ́ ọbẹ̀ lọ́wọ́n ba lórí ẹ̀ ọlọ́run bó jogún ẹ̀ fún èèwọ̀ ló jẹ́ tó tún tẹ̀lé ní kí wọ́n máa ṣe jẹun la ilaha illallah ẹlòmíín sì ń bẹ lónìí tí ọba ti tàjí ẹ̀ jẹun kò tí rí jẹun mọ́ ha ọlọ́run ṣàánú wa o gbogbo iṣẹ́ tó yóò ṣe ọ̀sán àlùbáríkà ń bẹ fún wọ́n tó bẹ tẹ́ẹ̀dì ẹlẹ̀ fáwọn èèyàn báyìí òun ni ó tàjù ọkùnrin fọ́tí lè wà lójúmọ́ bí táwọn ẹlòmíín tó bá ń bẹ gan gbọ́ mọ́sálásí lọ nínú àwẹ̀ pé ọlọ́run dákun jẹ́ á tá táwọn bá tẹ́ dákun bá fà ìbẹ́ka fọ́já wa o kò jẹ́ ta káwọn aládé ọwá o la ilaha illallah abẹ́ni sì ń ta ah! ọlọ́run adúpẹ́ fún wa o adúpẹ́ fún ọ o àwọn ìyá ta tara wọn jáde o ọlọ́run bó sí wọn láṣẹ́wó kò sí wọn lẹ́ni tí ń tàdí jẹun wọ́tọ́lọ́run bá dábẹ́ sí pé òbí rẹ ń tàdí jẹun ni ah! oore náà ni o ọwọ́ kó tiẹ̀ dé bá láyé ṣùgbọ́n gbìyànjú bá yí sẹ́yìn po ọba yí sọ́nà halal ó tó di pé yóò kú ó léwu o ntaba tábọ̀ lọ́wọ́ alẹ́ yìí tọ́ba túbá kó tó kọ́ ọlọ́run bó gba túbá rẹ̀ àánú ọlọ́run bá ní ọ̀fẹ́ ju gbogbo àánú lọ tọ́ba túbá ọlọ́run bó gba túbá rẹ̀ ṣùgbọ́n kí wọ́n máa ta díjẹun tẹ́ ẹ lọ́bọ́ lọ́hùn ó léwu ó léwu kódà bí ìdìṣe ro láyé yóò tún rojú bẹ́ẹ̀ jẹun iná wọn sọ sí ni wọ́n máa wá jo yóò máa wá kéé yóò máa wá kéé wọ́n ní ta lélẹ́yìí wọ́n lẹ́ni tí ń ta díjẹun gbà tó wà láyé ni ọlọ́run gbé wa jìnà sí májàmọ owó bá kópin nípa ẹ májà àwọn ìyàwó wa kẹkẹ wọn bá nípọn níbẹ̀ májè káwọn ìyàwó wa kẹkẹ mọ̀lẹ́bí wa kẹkẹ májè bá wọn nípìn nínú rẹ̀ Ọlọ́run ṣàánú wa o àwọn èèyàn sì ń bẹ bẹ́ẹ̀ tó ti pé wàá jẹmu tiwọn tí wọn bá ti dé jẹmu tí gbé wa jìnà sí ṣàánú wa lórí ẹ nínú àwọn tí ọdá tó wà lónìí náà ni talẹ̀ ńlẹ̀ jìnà ilẹ̀ tí èsè tẹ̀ kí n kí ní báyìí ìyà tí wọ́n jẹ́ yẹn èyàn máa wọnú lẹ̀ lọ yóò tún jáde wọ́n tún kórìbò èyàn wọnú lẹ̀ yóò tún jáde wọ́n tún kórìbò látàkì àmọ̀ sàá yóò wọnú lẹ̀ méjèèjé lọ yóò jáde wọ́n tún tún kó wọ́n tún tún kóbò afọ àbùkọ́ ilọ́gbàdì sì jáde ayé ọgbà wa ní àbákà so bẹ́ẹ̀ náà wà ní owó táwọn yẹn wá ń ṣe lónìí òun borí jù bàjẹ́ owó lówó ọ̀hún òun lówó yahoo yahoo ó burú bàjẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́tẹ́ làwọn èèyàn ń ta tí wọ́n máa fi rówó ń bẹ̀ tẹ́tẹ́ bàbá ìjẹ̀bú òun ní ọ̀dá o jìnà sí o ó burú o ààrẹ ti sọ ni o ọjọ́ lọ́lọ́ o ṣùgbọ́n ìta abẹ́ sọ yìí òun náà ni yahoo yahoo plus yahoo kìíní kẹ ó kọta rí ẹsọ wọn ti pọ̀ ń bẹ̀ lónìí bàjẹ́ ẹlòmíì ò ní pé bísínẹ́sì ti ń ṣe ìyá owó náà ni mo fi ṣe tí bá ṣe kó two hundred thousand ẹ̀bẹ̀ ní kẹ̀ máa gbá nẹ́tíwọ́ọ̀kì kí so owó wo lọ́tàjì lágbàáyé dọ́là ni ìṣẹ́ sí dọ́là tọ́ba tún yá ti bá ti rí pé ó tó dìrọ̀lẹ́ Eh, eh, pounds ló tún ti léwó ìtùsẹ́ sí pounds láàrin ọdún kan in di millionaire ah ọdúnbìlà jìnà sí ọmọ ìyá mi gbogbo àwọn bísínẹ̀sì báyìí bísínẹ̀sì kí bísínẹ̀sì ní o ó sọ yẹn délé rí bú púpọ̀ wájú ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ àwọn kéékèèké ni wọ́n sì ń ṣe lónìí wá ọ̀nà owó tán lálàáfíà tí pọ́kùnrin tiẹ̀ ní ọbalẹ̀ ẹlòmí yóò pò gèdè yóò pọ̀fọ̀ lẹ́nu yóò fi gbé ìbò lójú àfi kí ìbò kọ́ má ka mẹ́sẹ̀jì ẹ̀ tó bá ti rí prófáìlì èèbó báyìí tó bẹ́ẹ̀ ti sẹ́ndì mẹ́sẹ̀jì sí báyìí yóò fi gbólóhùn le tó bẹ́ẹ̀ ti rí báyìí èèbó àfìgbà tí ìbòbá tó sẹ́ndì millions dollar tó bá fẹ́ sẹ́ndì ń bẹ lọ́wọ́ náà bá lékè ọlọ́tọ́ ni à ń lọ́dọ̀ ó júwe ọ̀nà àbáyọ tó já láti máa rí jẹ ẹ̀wọ̀n tó júwe ẹ̀fún wa káṣí lè máa ṣe ó léwa jìnà sí ìtẹ́jẹ́ ti haram la hawla wala quwwata illa billah bí ilá sì dó lónìí tó bá tún di ọ̀la á tún máa tẹ̀síwájú onígbàwé ètò yìí ọlọ́run bọ́ba lékè kó bá sórí tọ́pọ̀ fún o kọba àsòrí tọ́pọ̀ fún gbogbo ọdọọdún ló ní àmà dáa kó òun ọlọ́run bá mọ̀ ojú wa lọ ọlọ́run bá tó ní à ń lọ́dọ̀ yóò bá fi èrè tọ́pọ̀ síbi iṣẹ́ rẹ̀ bákan náà ẹni tó jẹ́ olóòtú wa òdèrè ọlọ́run bá balẹ̀ kọba sí dáadáa fún yín kọba àjíkéré yan pọ̀ ìdùnnú ìrọ̀rá kọlọ́run bá kọba àṣẹ fún ìbànújẹ́ kọba àgbé kó fún yín o kọlọ́run bá má jẹ rí ìbànújẹ́ láíláí kọlọ́run bá má jẹ sunkún ẹ̀rín ni kọlọ́run bá máa pa yín ọlọ́lá hawla wala ẹ dákun torí àwọn tó ń gbé wa ń lé ẹ bá fi fóònù nọ́mbà yín sílẹ̀ zero seven zero five three two four one six five zero zero seven zero five three two four one six five zero. orúkọ tèmi ni abdulrasheed saheed òdèrè ààrẹ àpèrè báyìí gbogbo ilẹ̀ òkè ògùn wasalaamualeykum warahmatulahi wabarakatuh.